تمزك بأبي الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذا بذلك يا لأتكياء وأفصه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقول فم الله وبالك يولا وبتي ó wa tí mójútó wa bákan náà ni pé ọba tí ń rè wá ọba tí ó kó ìṣẹ̀dá wa jọ látìgbà tí àwa gan ò tí ì mọbi tí a dé sí tí àwọn tó bí wa náà sì mọbi tí a forí gbà à ń dúpẹ́ fọlọ́run náà tó tún wá ṣe nírọ̀rùn láti túmọ̀ jẹ́ kí a wà láyé di àkókò tí a wà nínú rẹ̀ yìí tí oṣù rọmọdọ́ọ̀nì ti ọdún yìí ti ń di ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án tí í ṣe oṣù Ramadan náà tí jíra nẹ́bí di fourteen forty one eléyìí tí à ń bẹ pé gbogbo òkè ọlọ́hùn àánú ọlọ́hùn àmójúfò ọlọ́hùn tọ́lọ́mọ ń ṣe fẹ́rù rẹ̀ nígbà ọba ti gbọ́rọ̀ sí lẹ́nu fi ta wa lọ́rẹ̀ ìyá mi àti èmi tí mò ń sọ̀rọ̀ lẹ́yìn eléyìí gbogbo ẹ̀yin olùkún fún ètò yín ètò wa ètò àlèhódà láti ọdún tí a ti bẹ̀rẹ̀ títí di àkókò tí èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí sì fi ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe ètò náà tó fi ń jẹ́ ṣíṣe tọ́lọ́run lòun ní sábàbí dáadáa abẹ́lọ́run nínú àánú rẹ̀ àtẹni tó mú ní ńlá wá àtẹni tó mú yìí tí ò ní ńlá tí ò sì kéré wá àtẹ̀yí tó mú kékeré lójú ara tiẹ̀ wá òun lòun òkó kéré kò sí ìtẹ̀yẹn tì síwájú tó ti jẹ́ pé pẹ̀lú min khayri tajidu inda Allah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ni wọ́n jẹ́ kí ànábì sọ̀rọ̀ sàlámù kọ́ mọ sàlàyé fún wa láti inú ìwé tí ọ̀la fi jọ gbogbo yín pátápátá la kí tó fi dórí ìyá wa kan tó sì pé ní àárọ̀ yìí ni wọ́n tún yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá bá mi tí wọ́n tún ní àwọn tún dá sétò ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sìn olóore o ọlọ́run bá wa dúpẹ́ fún yín bákan náà gbogbo àwọn tó ti sẹ̀ síbẹ̀ náà síwájú tó bákan náà ìyá wa kan náà láti ìlú sẹ̀pẹ̀tẹ̀rí ìròyìn ti dọ́dọ̀ wa wa sẹ́yìn ní ẹ̀sán olóore àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a nílé mọ́ka ọlọ́run bá wa dúró tì yín bí a wá sí ń sọ lọ ní àná àkórí ọ̀rọ̀ wa eléyìí tí à ń gbéra wa rìn lórí rẹ̀ òun náà ni asaru fi iman àwọn ipa tí sàárà ṣiṣẹ́ ń kó níbi fífún gbàgbọ́ wa ní agbára. àti wàá jẹ́ ká mọ̀ lọ́jọ́ àná kí lohun tí wọ́n ń pè ní sàárà kí lohun tí wọ́n ń pè ní sàárà ẹ rí i pé ńgbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ fún wa ní àná wọn ò sọ pé ńgbà tí a bá rí àwọn ọ̀rẹ́ àwọn àgùntàn tí wọ́n ń kóra wọn lọ káwọn kan wá dápẹ́ ọmọ ọtún yẹn gan fún wọn ewúrẹ́ náà ń bẹ gbogbo àwọn nǹkan yẹn já fura síra wa ewúrẹ́ náà ń kójọ àwọn adìẹ náà ń kójọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan ọ̀sìn tá sòkòlò ọmọ sàlàyé sàánú wa níbi tí a wà tẹ̀síwájú lénìí òun ni pé àwọn májẹ̀mú wo ni tí wọ́n ń jẹ́ kí sàárà jẹ́ ìgbàwọlé lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń jẹ́ kí sàárà jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọba tó dá wa òun ni olùbánisọ̀rọ̀ wọ́n mọ̀ bá wa yàn nàná lẹ́nu kó tó di pé àtùmọ̀ ti àwọn ìbéèrè míì eléyìí tí ọba tún jẹyọ sí wọn kí ọlọ́run kọ́mọ́sálẹ̀ ìsè nírọ̀rùn gbogbo àwa tí à ń gbọ́ náà ọlọ́run kó san wá ní ẹ̀san olóore bismillah. a'udhu billahi minash shaitani rrajim bismillahir rahmanir rahim. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا عول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ àti ẹ̀yìn àti gbogbo àwọn ìtẹ̀síwájú tí a ti mú wá àbí ọlọ́run ọba ẹlẹ́dàá wa olùpèsè fún wa olùdarí alámọ̀rí wa lórí pé kí ó jẹ́ kí gbogbo àwọn ìgbìyànjú wa lórí ẹ̀sìn ọlọ́run jẹ́ jẹ́ àtẹ́wọ́gbà bákan náà à ń fi àkókò yìí náà tún dúpẹ́ yàtọ̀ sí àwọn tí àáfàá dákọ lẹ́nu kí a tó wọnú stúdíò náà àwọn yẹn tún ti gbìyànjú látàrí sísọwọ́ sí ètò náà wa pàtàkì síwájú òun náà ni kí gbogbo ohun tá à ń ṣe ọlọ́run jọ já tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí súnà àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n bá parí iṣẹ́ ìgbà yẹn ni wọ́n tún sẹ́ẹ̀ mọ́ tún kó sínú iṣẹ́ míì iṣẹ́ kí ni ó sì jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run bí anabi wa ibrahim àti gbogbo àwọn anabi ọlọ́run yòókù náà kò rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim ọlọ́run gbogbo gbìyànjú ọlọ́run mọ́sá gbà ó eléyìí ni à ń bẹ ọlọ́run ọba gbogbo gbìyànjú wa ní rọ̀bùdán ọlọ́run kó gbà lọ́wọ́ wa. nínú àwọn àmì tá a máa wá fi mọ̀ pé sẹ́mi ti ṣe tèmi gbígbà kù sọ́dọ̀ ọba tó dá mi òun ni àwọn àkòrí tí a fẹ́ bọ́ sínú rẹ̀ òun náà ni àwọn ṣùrùtù tó ní í ṣe pẹ̀lú gbígbà sàárà tá a bá ṣe bóyá yálà ọjọ́ ìtọ́jẹ́ tọrọ yẹn tá a pè ní zakat àbí ọjọ́ èyí tí kìí ṣe ọ̀ràn yẹn tọ́jẹ́ pé àwọn sàárà àṣegbọ́rẹ́ kódà eléyìí ó ní í ṣe pẹ̀lú gbogbo àwọn ọṣẹ́ wa yòókù náà torí nínú ìpìlẹ̀ òun náà ni pé gẹ́gẹ́ bí àwọn àfáà àti wọn ṣáwájú náà àwọn onímọ̀ àtàwọn sọ̀hábà wọn ní àyà àti ọlọ́run ọba ọba adẹ́dá tọ́lọ́run sọ fún wa pé àwa la dá ìyè àti ikú láti fi dán yín wò pé ta ni ó ṣiṣẹ́ tí ó bọ́ sójú ẹ̀ tí ó ṣe déédéé wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni pé talent tí ó ṣiṣẹ́ tí ó ṣe pẹ̀lú ikhlas tí ó ti ṣe tí ó ṣe déédéé bá nẹ́bí ṣe ni a ṣe nítorí pé al ikhlas àti mutaba òun ni ọ̀gá káwá bọ́ sí orígun pé àwọn kí ni mọ́jẹ́ kí sàárọ̀ gbanú àwọn mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni tí a ti mẹ́nu bàtà pé ní al ikhlas òun náà ni ká ṣe nǹkan tá a fẹ́ ṣe yìí nítorí ọba adẹ́dàá Iso tá a fẹ́ sí nítorí ọba adẹ́dà torí ọlọ́run ọba wa nítorí pé kọ́lọ́run ó lè mọ ọjọ́ lọ́run ní ohun a gbà lérò là kìí ṣe bẹ́ẹ̀ nítorí kí wọ́n bá lọ́wọ́ rẹ ni àbí kí wọ́n lè mọ́ ti ń jẹ́ ni ó sì mọ jẹ́ bákan náà ni kò ní di ọba tí ni kò ní bákan náà ọba tí ó bùkátà kẹ́nìkẹ́kẹ́ nítorí ní mọ́ sọ ṣùgbọ́n kí ni ìkìláàsù yìí àrífọ́ ọlọ́run sọ fáwọn ànẹ́bí ọlọ́run ọba òun ni ká ṣe nǹkan nítorí ọlọ́run ọba nìkan tí ojú rẹ̀ láfi ń wá àfi ń wáyọnú rẹ̀ ó tún mọ̀ pé gbogbo ọrẹ tá a fẹ́ ta gbogbo tá a bá fẹ́ ṣe níjọsìn ọbọ̀dọ̀ jẹ́ pé nítorí ọlọ́run ọba dẹ́dà torí ìyọnu rẹ̀ àfi ń ṣe jọsìn fún kì í ṣe torí síárì mi àbí ká gbọ́ mi àbí kí wọ́n yìn mí láàfin ṣe. àwárí àyà tí ń tọ́ka fún wa náà al nípa pàápàá jùlọ nípa àsọdákọ̀ ìpè torí ọba dẹ́dà ìyọnu rẹ̀ láàfin wá a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́n ọba tó dá mi tó dá wọ ọlọ́wọ́n bá ń sọ fún wa pé wa mathalul ladhina yunfikuna amwalahum ibtigha'a mardatillah ọlọ́run lè rí àpẹẹrẹ àwọn tí wọ́n ní àsìkí wọn láti fi wá ojúure láti fi wá ìyọ́nú ọlọ́run ọba wọn tí í ṣe Allah ọba lè rápẹẹrẹ irú àwọn ẹni yìí ó ní wa tasbitan min anfusihim wọ́n ń ṣe iṣẹ́ yìí nítorí ìwójú rí ọlọ́run ọba àti látàrí pé ẹ̀mí wọn ti rinlẹ̀ wọ́n nígbàgbọ́ nu ọlọ́run ọba pé ọba tí ó sàn wọn lẹ́sàn lórí iṣẹ́ táwọn ṣe ni. ilé yìí ni mo bínú háyà àmínú àwọn àdìsí tí ń sọ̀rọ̀ nípa àwẹ̀ pé màá kọ́ ma Ramadan àwọn màá sọ ma Ramadan ẹni tó bá gbààwẹ̀ àbẹ́dìde lóru Ramadan imanan wahtisaban nítumọ̀ pé wọ́tẹ̀sí bíi tàmín àǹfọ̀sìhìn tí wọ́n sì lẹ́mìí pé ọlọ́run ọba ọ̀sìn àwọn ẹlẹ́sàn alama fa'alu ọlọ́run bọ́ sẹ́wọ́n lẹ́sẹ̀ lórí iṣẹ́ tí wọ́n ṣe ọkàn wọn rinlẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀sìn àwọn ò ní gbé ọlọ́run lè rápẹ̀lẹ̀ rú wọn ọlọ́run ní kàmásàlì jannatin bí rọ̀bìwátìn ọlọ́run ní iṣẹ́ tí wọ́n ṣe yẹn sàárà tí wọ́n ṣe ọrẹ tí wọ́n ta ọ̀dà gẹ́gẹ́ bí ọgbà oko téèyàn dá sí orí òkè ohun tá a bá sì gbìn sórí òkè ọlọ́run bá tún júwe fún wa a rí i pé ayé tá a gbénú ẹ̀ ọlọ́run tó dáa tún describe ayé fún wa

ọwọ́ ni fàáyín lam yusibu a wábìlùn wábìlù ti mímbẹ̀ òun ní alimator ti ojú ọmọ ọ̀rọ̀ sí ọlọ́dàkùn yẹn sórí òkè ọlọ́ni ojú ọmọ ọ̀rọ̀ sí yọmọ mi èso dára jáde tójú ọba tiẹ̀ wá rọ̀ a rí i pé gbẹ̀ntì máa ń gbé lẹ́gbẹ̀ẹ́ òkè àwa tá a wà nílùú tókè yípo àbáwọn agbègbè bíi tá a wà á mọ experience ohun tá à sọ yìí ọlọ́ni bójú ọba wá sí i náà ó ní fatọ́lù ọmọ ọ̀sẹ̀ sí àti wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ òkè láyè tó ga òjòrò òjò ọ̀rọ̀ láàárọ̀ a rí pé ìrí ọmọ ọ̀sẹ̀ ìrí ọmọ tutù a rí i ìlú tó súnmọ́ wa ìlú àlùbáríkà ọlọmọdé bí ọba jẹ́ pe ìlú gbẹ́tì ìlú kí wọ́n mọ pé ìlú omi ọmọ gbogbo ọmọ wọn àpẹẹrẹ ni pé ẹni tó lọ dáko sórí irú òkè tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bójú bá ń oko ni nítumọ̀ pé ẹ̀ẹ̀mejì ní èrè oko ọmọ jáde ń bi irú òkòrò èèyàn bẹ́ẹ̀ ọlọ́run fàpẹ́rẹ́ ń tọ́ máa ń ṣe sàárà rẹ̀ nítorí tòun ọlọ́run ọba àti ẹ̀mí pọ́lọ́run ọ̀sẹ̀mí lẹ́sẹ̀ kò nífẹ̀ẹ́ sẹ̀mí rárẹ̀ eléyìí ń júwe pé pàtàkì ìkìláàsù ká ní ẹ̀mí tọ́da àìsí fún wa aládìsí kan náà lánàá nípa nẹ́bí sallallahu alaihi wa pé nígbà tí yẹn wọ́jì àhù tó jẹ́ pé yẹn fi sàárà yẹn náà láti fi wá ojú rí ọba dẹ́dà àníbi sallallahu alaihi wasallam sọ fún wa ọlọ́run ọba ní ọgbà lọ́wọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó sì mọ rèé fún ti sàárà yìí tí ó fi wá di ó wò a ní náà rẹ̀ tó ń kódà lára páwọn fẹ́ mọ́ pa sàárà àwọn mọ́ àtẹ̀sán tí ń bẹ́ ń bẹ̀ pé àwọn fọkànbalẹ̀ pọ́lọ̀ ni ó ṣe fáwọn inú táwọn ọmọ ọsẹ ni pé tó ń bá fẹ́ ṣe sàárà òru wọn wàá wo gba àwọn ilé aláìní àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu wọn wàá ní fi rẹ́yìn wọn fẹ́ kọ́ ọmọ wọn gán tún mọ̀ torí pé méjì ń sàárà àtọ̀rẹ́ tá a fẹ́ ta ó lè jẹ́ a lè ṣe láti hàn a sì lè ṣe láti pamọ́ tàbá ṣe láti hàn láti fi kọ́ àwọn ọ̀kẹ́ lẹ́kọ̀ọ́ láti fi ta wọ́n jí àwọn tára àwọn ọ̀pá láti sàánú àwọn aláìní ọ̀sàbùrú ńbẹ̀ bàbá rẹ̀ ṣe ní kọ̀rọ̀ pé láàrin èmi àtọ́lọ́hún ọ̀sá burú ń bẹ̀ àfa yóò wá ru oúnjẹ sẹ́yìn yóò gbé lọ sí ẹnu ọ̀nà àwọn tí wọ́n jẹ́ àwọn aláìní yóò wá já lẹ́mẹ̀ tó bá ṣe sàlámù alẹ́kùn yóò júlẹ̀ yóò họ kò ní fẹ́ kún ó rí òun kan tiẹ̀ kí òun síbẹ̀ làwa rí lẹ́nì bẹ́ẹ̀ ni wàá mọ̀ ṣe títí ẹnìkẹ́kẹ́ wàá mọ̀ torí pé lábẹ́ àgbọ́yé pé anabi sallallahu alaihi wasallam ní sàárà tá a ń sàárà àkọ́kọ́ ó ní àmọ́ ọ̀pá ìbínú ọlọ́run ọba rẹ̀ kódà nẹ́bi tún ròyìn pé sàárà àti ọwọ́ ọ̀tún ṣe tọwọ́ òsì ọmọ sí orí ńlá ni ẹ̀sẹ̀ ńlá ń bẹ́ńbẹ́ ilé làáfà ìgbọ̀ ìtọ́ pé ń jẹ́ wọn jáde láyé tí wọ́n kú tí wọ́n ń wẹ òkú wọn ni wọ́n wá rí bẹ́ẹ̀ yìí wọ́n ṣe dí páàlì pé ah kí ló fà ó súnmọ́ ààrí oúnjẹ lẹ́nu ọ̀nà ilé àwọn lágbájá lánàá àwọn ilé ní ọ̀sọ́ pàwọn oúnjẹ ajẹ́pẹ́ntì mọ́ gbé oúnjẹ wá ní àmì ibi títí ń níbẹ̀ lẹ́yìn rẹ̀ ilé làkọ́kọ́ nínú tá a ní bùkátà sí ká ṣiṣẹ́ tá bá fẹ́ ṣe nítorí ọlọ́run ọba adẹ́dà kódà kì í ṣe sàárà nìkan àwọn táwọn sọ̀rọ̀ ọlọ́run náà sẹ́ǹsì láti fi ṣe dìfà fúnra yín ni fún ẹgbẹ́ yín ni àbí fún nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ sẹ́yìn náà mọ̀ ẹ̀sùn pé ń tọ́kùn kú ọmọ mọ̀ kókó ọmọ lòún pọ̀n ẹni tí ó túfọ̀ fún níwá tí ó dì yín mọ́ kí wàá di pé wọ́n ń takò wá ni wọ́n ń ṣe kinní kan ni ṣé wọ́n ọ̀takò ànẹ́bì tọ́ ọ̀takọ̀rọ̀ ọlọ́run ṣé èsì pé ohun tí wọn ò pé o ṣe lẹ́sìn ló ń ṣe lẹ́sìn so káwa ni ò fura èyí ni ọwọ́ ajúwe pé ṣé ohun tá à ń ṣe níṣẹ́ ẹ̀sìn dáwà tá à ń ṣe ṣe fúnra wa ni ṣe fẹ́ gbé e wa ni sáfẹ́ fi ṣe dìfá fún kankan àfi ń protect nkankan àbí torí pa afẹ́ dẹ́gbẹ́lẹ̀ eléyìí ni ó juwèé bóyá sẹ́tí kó wá sí ọjà tẹ́wọ́gbà àbí oníjà tẹ́wọ́gbà torí pé sàárà àlè táwa náà ń ṣe yìí náà. látàrí báyìí ẹlẹ́ẹ̀kejì nínú tí máa jẹ́ kí sí ọjà tẹ́wọ́gbà pàápàá jùlọ sàárà táwa nínú rẹ̀ òun náà ni ádámù lèmẹ́ni wà ìdá ìlmùtàsọ́dàkì àlẹ́ yìí òun náà ni kárí pé àṣe ìrègùn a ti sùtá kan ẹni tá a ti sàárà fún ẹni tá a tọrẹ fún bẹ́ẹ̀ sàkà owó la yọ fún sàkà nǹkan ọ̀gbìn àbí sàkà àwọn ẹran ọ̀sìn àbá yọ jákà fún àbá tiẹ̀ gùn yàn lásọ àbí nǹkan yóò gbogbo nǹkan tá a fi tọrẹ láti fún yàn abọ̀dọ̀ rí màmọ̀dájú pé a sì rìgún lórí ẹ̀ fẹ́ni tá a ṣe fún bákan náà a fi sùtá kan torí pé ń àwọn èèyàn nígbà tó bá ti sàárà tó bá tọrẹ òun náà ni ó tún mọ kéde káàkiri yọmọ fi sùtá kẹ́ńtọ́ tọrẹ fún yìí pàápàá jùlọ ńgbà tíjà bá bẹ̀rẹ̀ láàrin wọn torí pé ahun àtẹnumọ́ jà a lè fẹ́ kù ẹni tá a sóore fún lónìí ó lè dọ̀la kọ́sẹ̀ wá báwo la ṣe gbàgbọ́ yẹ́ ẹ̀sìn tààfẹ́ àmì sọ̀rọ̀ pé aláìmoore ni bẹ́ẹ̀ ṣe rí tí ń lọ nì ebi mo ṣe báyìí fún ṣéjẹ́ ọba tiẹ̀ wá hùwà ìdásọ́dọ̀ mi ló yẹ kó hù ú sí ọlọ́run ọba adẹ́dàá ló ti kọ́ pé yọ́ sí ọ lọ́jọ́ báyìí inú oríire tiẹ̀ náà nìkan yááfì rẹ̀ kó o sì mọ́ basẹ́ orí tàní tó ti ṣe fún kọ́mọ́ bàjẹ́ ìbáraẹni tí àfàwọn Abubakar Siddiq tí imáàni ti àti tèmi tí ò tó ìgbàgbọ́ wọn pẹ̀lú bá nẹ́bi ṣe ròyìn wọn pé ọ̀gá àgbà ni wọ́n nínú ìgbàgbọ́ nu Ọlọ́run pé tá a bá pa ìgbàgbọ́ gbogbo wa pọ̀ kò tó ti Abubakar Siddiq ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n fi sùtá kàn wọ́n nípa ìyá wa Aisha tí wọ́n láwọn ò ní ṣe dáadáa sí arákùnrin náà mọ́ kí Ọlọ́run bá sọ fún wọn pé ṣé wọ́n ní ọ̀fà foríjì ni tòun ti bó ṣe jẹ́ pé àwọn ọ̀tọ́ wa fi sùtá kàn án kọ́ mọ fi ṣèrègùn pé bẹ́ẹ̀ mi ní ti báyìí fún ìpinnu nù ẹ̀mí wọn torí pé ọlọ́run bá tó dá wa ọmọ kọ̀rọ̀ wà á sì rú qawlakum àwíjì àrùbìhì innahu alimun bisati sudur torí pé ọlọ́run ọba tó dá wa ó ti mọ ti ń bẹ ní èròǹgbà wọn wọ́n sì ti rí pé ìṣesí ti fẹ́ yàtọ̀ wọn yọ ara ẹ̀ là ń lọ fún kámọ́ bàṣẹ ìwájú ọ̀tún ẹ̀ka bálálì kìyàmà sọlátàrí báyìí àyà tá a kà lánàá òun náà ti tọ́ka rẹ̀ fún wa pé a pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo látòbí tìlù sadaqatikum bilmanni wal adha ẹ má fi ìrègùn àti sùtá ẹ má fi ba sàárà yín jẹ́ eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta arú rẹ̀ nínú àwọn nǹkan mẹ́ta tó jẹ́ pé a gbọ́dọ̀ wò nínú àwọn tí ń jẹ́ sọ́dà tàǹsì àwọn sàárà tàǹsì òun náà ni pé kárí pé nbi tá a ti mú alkesbul alal sọ́ọ̀sì tá a ti rí owó tá a fi ń ṣe sàárà báyà ń sponsor rédíò program náà ni akọ́ mọ́sálásí ni ọmọ òrukàn ni òun yóò tá a lè fẹ́ ṣe kódà tó bá jẹ́ mọ́sálásí mọ́ gba ilẹ̀ onílẹ̀ láti fi kọ́ mọ́sálásí kílẹ̀tọ̀ ọ̀rọ̀ alẹ̀ fúnra rẹ̀ káwá wà ní ẹ̀kú tabakú ti mú ó ti di gbogbo mùsùlùmí láà eléyìí ọ̀bọ sí àyígbà dúkìá onídúkìá gọ́sùbù lélẹ́yìí àjàgbà kódà ó ní lọ́tọ̀ nínú òfin ẹ̀sìn ọrẹ ń jẹ ọrẹ ọrà ń jẹ ọrà kódà omi tá a fi ṣàlùwàlá àìlù jìbìtì rẹ̀ gbogbo nǹkan tọ́lọ̀ ń fẹ́ ká lò ká fi jọ́sìn fóun àbáfẹ́ fi tọrẹ torí pé ọrẹ náà ara àjọsìn ni ọbọdọ̀ jẹ́ pé ní ojú ọ̀nà ẹ̀tọ́ iná ẹ̀ láti rí i káwa wo kárin mùsùlùmí tí ń tọrẹ lẹ́nì tọ́jà pé owó èlé iná ẹ̀ là ń gbà tá a sì ń pa àfi ń tọrẹ ọlọ́run ọba ò sì ní gbà owó èlé báyà ayá alájẹmọ́sùn ni àbáwọn tó jẹ́ lè fowópamọ́ túnkàlùkọ́ ọmọ kiriki iná ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ń gbà tí ń fi ń gbéra àwa tá a ti gbọ́ tàbá fẹ́ kí tẹ́ wọ́n jà tẹ́wọ́ gbà ń ta ní bùkátà sí ni pé ká pàátì ká ṣe ohun tọ́tọ́ ká ṣe ohun tọ́ yẹ torí báyìí ò ká nà ẹ tó ká mọ̀ jẹ́ kẹ́nì kí wọ́n tàn wá báyà láàfáà náà ni àbí kò tiẹ̀ jẹ́ àfáà òun yóò tó lè pera rẹ̀ pé bọ́ọ̀bá kó owó olówó tọ́ba ti fáwọn àfáà ń bẹ̀ ó ti mọ́ ìláyà sọ́lọ̀ ńlẹ́lẹ́yìí lọ́dọ̀ ọ̀rọ̀ àfáà ti máa ń sọ bẹ́ẹ̀ àtàìmọ̀ ibi tá làámọ̀ rí ẹ̀dá àìmọ̀ wọn ara níwájú ọlọ́run ní fúwọ́n náà tó ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan tí ò jẹ́ nǹkan kan lánàá tọ́lọ̀ ní ọmọ jẹ́yàn lẹ́nì tí ò tún ní jẹ́ mọ́ lọ́la òun ọmọ á fi ọlọ́kàn balẹ̀ lọ́dọ̀ ọba tí ti ń jẹ́ ọba tí ẹnìkan ọ̀ṣáájú rẹ̀ jọba òun náà ni ó sì mọ́ jẹ́ ọba lọ òun làkọ́kọ́ òun nìkẹyìn. lóbi jẹ́ pé ká mọ̀ tán ara wa o yorùbá sọ pé ayé òun ni rọ́mọ ọ̀run ọ̀gbà ìké o àṣírí rẹ̀ ó tú lálùkìyàmà kọ̀ wá ní da kó di pé gbóhùn tó ti síwájú ọkọ̀ mọ́sálásí lọ́nà èèwọ̀ owó èèwọ̀ ló fi kọ́ o ṣe sàárà lọ́nà èèwọ̀ báyọ̀ o sponsor wá sí lọ́nà èèwọ̀ o fáwọn èèyàn ló ń jẹ lọ́nà èèwọ̀ tí wọ́n ti ń wo pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ní tọ́ba jókòó dàlùkìyàmọ̀ kọ́ wá di pé wọ́kọ̀ dimna ìlàmà amilu min amalin fajalnahu aba'an manfuran tọ́wá dọjọ́ gbọ́dọ̀ àlùkìyàmọ̀ tọ́wá bá nkankan téèyàn bá nkankan kódà àtá àyè ṣiṣẹ́ ìjọba káfí galè kàmọ́ kówó ìjọba báyà jẹ́ mùsùlùmí àbá jẹ́ ẹlẹ́sìn míì káma wá kó ìkàmọ́ wá kó fẹ́lẹ́sìn wa pé àwa là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí ohun tó bá jẹ́ sálárì rẹ àbí ohun tó jẹ́ tó aráàlú ni o mú ń bẹ̀ eléyìí ni ó fi já tẹ́wọ́ gbà fún wa káwa ni ó sì máa jẹ́ pé àmọ́ tẹ̀ wọ́n pé ẹ kó ẹ kó torí pé yorùbá náà sọ pé agbépo lọ́jà wọ́n kí ọ jẹ̀bi bí ẹni tó ṣe kíni bí ẹni tí ọ̀rà àbẹ̀ntọ́gbà torí pé kíni eléyìí náà fẹ́ bá a mú torí pé ẹ̀ńtọ́ tọ́ka èèyàn pé jalè àdáàlù alàlẹ́ kọ́yì kàfà àìlèyìn ẹ̀ńtọ́ tọ́ka orí fún yàn bí ẹ̀ńtọ́ sèé náà ni ó ń túmọ̀ pé tóun náà tọ́ka aburú fún yàn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agbódegbà olè ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùtọ́ka fólè olùgbẹ̀rù olè sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alásàsí tẹ́ ẹ máa ń sàsàsí bí ó ṣe máa lọ tí ó máa bọ̀ ẹ̀ńtọ́ fẹ́ kówó jẹ ẹ̀ńtọ́ fẹ́ jalè ẹ̀ńtọ́ fẹ́ gbalẹ̀ ńlẹ̀ gbogbo àwọn nǹkan yìí tẹ́ wá wò kówó tẹ́ rí ń bẹ̀ ẹ̀ pẹ́yìn fi ń sẹ̀sìn yọ ọjà fọ̀mọ́ rẹ̀ là ọlọ́wọ́n bá wa ò ní gbà o ọbọ̀dọ̀ jẹ́ pé ṣọ́ọ̀ṣì ibi tá a ti rí ohun táwọn fi tọrẹ táwọn fi sẹ̀sìn ọbọ̀dọ̀ jẹ́ ọ̀nà tọ́tọ́ torí pé nítorí bá ti sàárà pẹ̀lú owó èèwọ̀ la yuqbal minhu ọlọ́wọ́n bá wa ò ní gbà torí pé ẹni yìí òun kọ́ ló ní dúkìá yẹn tó sì jẹ́ pé níbẹ̀rẹ̀ alukur'an ní àyà ní súra ẹlẹ́ẹ̀kejì náà sọ́tò bàkọ́rọ̀ bàtọ́lọ́ ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní wa mimma razaqnahum yunfiqun ó túnmọ̀ pé mìlìkíyà pé wọ́n ló ní dúkìá ọ̀bọ̀dọ̀ bẹ́ẹ̀ nu tọ́fẹ́ fi tọrẹ àìfi wọn oníhun àìfi tọrẹ ìpè wọn náà wá bíra rẹ dúkìá tó jágbà lọ́wọ́ àwọn kan kì í ṣe tiẹ̀ kì í ṣe tiẹ̀ tọba fi tọrẹ ọlọ́wọ́n ọba ò gbà torí pé kò wa ká mọ sọlá nínú dúkìá bọ́ọ̀ bá da padà da padà ibi tí ò sówó àwọn ibi tọ́tọ́ á lò lò ó fún tí wọ́n rò kárí pé aníbùkátà sí pé kárí pé iṣẹ́ tà ń ṣe tà fi ń jẹ kódà àwa tá a jó níṣẹ́ ọwọ́ láwùjọ lẹ́yìn òwe burúkú pọ̀ lẹ́nu àwọn èèyàn wọ́n mọ̀ ṣàlàyé pé à aláàlí ti tàn àrọ́ọ̀mù ló kù ọ̀gá mẹkáníìkì wọn ò rí porí nílé epo ọkọ̀ tó ń bá gbé wá òun náà ló jẹ pónú rẹ̀ machine tó ń bá gbé wá ló jẹ pónú rẹ̀ ìwé eré epo sọ́dá lè epo lẹ́yìn. àwọn náà jẹ́ bíríkìlà ilé tó ọkọ́ tó ń gbé wọn ọ̀rá gbogbo ibi tẹ́ bá lọ ibi iṣẹ́ kò sí ibi iṣẹ́ tẹ́ lọ tọ̀ wá ní rí símẹ́ǹtì tó fi tó kó wá àbí blọ́ọ̀kù ẹlòmíì wọn ti kó blọ́ọ̀kù ńlé ńlé káàkiri láwọn ilẹ̀ tí wọ́n nínú igbó káàkiri ilé yìí náà lọ́wọ́ akọ́tọ̀ wọ́yọ̀ yàrá kan lẹ̀ àwọn tí ọba rí ibi sùn kọ́ ọmọ gbélé lọ́fẹ̀ẹ́ lillahi wa rasuli àlá òní gbẹ̀sán bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó kálukọ́ yẹra rẹ̀ wò níbi àwọn ọsẹ rẹ̀ kódà àwọn tí wọ́n náà wọ́n jẹ́ àfa àwọn ọmọ tẹ̀ ní ẹ ṣe wàlímọ̀ fún sẹ́ẹ̀ kọ́ lálùkùránì sọmọ ọkà owó tẹ bá gbà ń bẹ owó haramu ni nígbà tẹ kọ wọn èdórí àwa tá à ń olùkọ́ náà sá a ṣiṣẹ́ yẹn ṣé é àwọn èèyàn bá a bá fowó ìta fi dá sí ọlọ́run ọba ò ní gbà wa mọ́ wàá rẹ pé wọ́n kú ti ta wá fi ọlọ́run ò ní gbà ẹ̀ kókó mọ kó sọ́dọ̀ òfò náà lọ́jẹ́ fún ọlọ́nà méjèèjì táàmù ọ̀nà sójú ọ̀nà ẹ̀sìn bẹ́ẹ̀ afẹ́ sànú àwọn èèyàn afẹ́ tọrẹ wọn yóò ta àlefẹ́ sí torí pé ọwọ́ nù hadith tí àfàwà muslim gbé jáde nù tíra wọn látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọn láti nabi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha tayyibun ọlọ́run ọba wa ọba tó mọ́ ni ẹ̀kọ́ wà nínú eléyìí náà a rí pé láwùjọ lẹ́nìí òǹkàlùkù kẹ́ ń ṣe bó ṣe wù ú àbéèrè lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn àbẹ̀kù sí ń bí iṣẹ́ ìjẹ́ tó jókòó sí yẹn tó bá wọn gbẹnu rẹ lọ́wọ́ láti pé tọ́yìb ó kọ́ ọlọ́run ló kọ́ ọlọ́run ọba lọ́wà àwọn afẹ́ sọ ọmọ ló kọ tọ́yìb tọ́yìb abdul abdul tọ́yìb abdul tọ́yìb amọ̀fẹ́ abdul sí ló kọ́ ọlọ́run lọ́wà ọlọ́run ọba wa ọba tó mọ́ ni. la yaqbalu illa tọ́yìbà ọlọ́run ọba wa ò sì ní gbà kankan lọ́wọ́ ẹrú ní sẹ́tọ́ bá ṣe

àbí torí kí wọ́n lè mọ́ bó tiẹ̀ jẹ́ pé inú èrè ni kéèyàn ó jíṣẹ́ ọlọ́run kọ́lọ́run kó fi yàn hàn kò tó báyà àwọn yẹn bí yàn nú àbí wọ́n ṣe nǹkan kan so káwá wúrò pé báyà ní jíṣẹ́ ọlọ́run ọba mọ́ á sì sọ ẹnu wa inú èrè ni kéèyàn hàn níbi dáwà inú èrè lọ́wà torí kọ́lọ́run sọ pé ní tí bá ń ṣe dáadáa tí bá ń ṣe dáadáa òun ọlọ́run ọba ipe èmi ọlọ́run gba ti lágbájá gbogbo yín ẹmọ gba tiẹ̀. ọlọ́run polongo rẹ̀. ọlọ́run polongo rẹ̀ ọ̀wọ́n tó arìn sáwọn ará alẹ̀ ikú ọyá ẹ̀yin náà ọ̀lọ́sọ́fà màlẹ́kà àtìlẹ̀ náà ẹ wá lọ gbìfẹ́ rẹ̀ sáwọn yẹn lẹ́mìí polongo rẹ̀ sẹ́mi wọn ó túmọ̀ pé inú èrè lòun náà wà ṣùgbọ́n kọ̀bọ̀rọ̀ jẹ́ pé torí pé kí wọ́n lè mọ̀ mí kárí mi làá fi ń ṣe dáwà tàǹtì ó túmọ̀ pé bàbá ń ṣe dáwà pé àfẹ́ hàn látara rẹ̀ táwa fẹ́ parẹ́ ni àfẹ́ parẹ́ tó ń túmọ̀ pé ṣùgbọ́n ta la fẹ́ kó gbé wa hàn òun náà lọ́lọ́run ọba wa. kí yorùbá sọ pé yàgò kí n fún rí mi ọlọ́run ò tí ì fi ọ́ hàn ni níbi yóò tí yẹn lé wà ọlọ́run ó gbé yẹn sókè ló fi jẹ́ pé káwa náà kálá níyàn tó nínú iṣẹ́ ọlọ́run tá à ń jẹ́ ìlànìyàn tó dáa yìí aṣọ ohun tọ́tọ́ ohun tí ó ṣẹlẹ̀ àní àti ní mo wo àwọn èèyàn tuntun bá ní bá wo tí ó sì bò tẹ́lẹ̀ ọba ó tu nígbà tó bá ti jẹ́ pé àwa ní ọ̀kọ́ mi nínú ọlọ́run nínú àwọn tọ́jọ́ pé à ń wòye àwọn kan là ń fàpọ́nlé fún àfàpọ́nlé fọ́rọ̀ ọlọ́run aṣọ bó ṣe yẹ àfífà nẹ́bì bó ṣe yẹ a ní ìhìláṣù lélẹ̀ lóbi jẹ́ kí gbogbo àwọn ẹ̀ta ṣe dáwà àríkún kálukú ọmọ pariwo ni pé èmi ní ọ̀sọ̀ fún yín pé ẹ̀kẹ́ kọ̀ bá ṣe dáwà òun ní ọ̀sọ̀ fún mi náà bẹ́ẹ̀ ó kà kọ́ wájọ chẹ́ẹ̀kì ara rẹ̀ pé ṣé torí ìtọ́lọ́run la fi ń ṣe ohun tá à ń ṣe ní àbí torí àwọn èèyàn káṣímọ́jà àwọn èèyàn ó tì wá torí pé àwọn ẹni yìí àwọn kọ́ ni wọ́n fún wa lẹ́sàn ọlọ́run tá à ń torí ẹ̀ ṣiṣẹ́ ọ̀dọ̀ rẹ̀ ni ẹ̀sìn wa wà bàbá ti ṣe nítorí àwọn èèyàn wọn polongo wa tọ́bọ̀dà kìámà ọlọ́run ó pe lọ́gbẹ̀sán lọ́dọ̀ àwọn tí òun retí kí wọ́n yàn so eléyìí òun ni àwọn mọ́jẹ̀mú ti ń bẹ́ẹ̀ bí gbogbo sẹ́ẹ̀ yòówù akẹ́mú ti sọ́dákọ̀ ni táàbà ṣe ọbọ̀dọ̀ jẹ́ pé kárí al-ikhlasu ń bẹ̀ èyí tó wá jẹ́ pé bí ẹlẹ́ẹ̀kẹrin tí mo kẹ̀ bà nípìnlẹ̀ òun náà ni al-mutaba'a sàárà tá a fẹ́ ṣe kọjá níbi sí ní àmọ́ ṣe sàárà ni ọbẹ̀ yẹn sàárà ní kí wọ́n á ní kó fi owó ra gbogbo ara kọ bọ́ra sí òwò ọmọlúàbí eléyìí èsì sàárà ó ti mọ̀ pé ọtí gbé sùpà àlà papọ̀ wọ́n ní ọ̀fẹ́ gbóúnjẹ fún yẹn wọ́n á ní ogbe lọ sóríta ṣé ìyá àti ẹ̀nẹ̀ ti ń bẹ́nu ilé rẹ̀ sóríta ni mo jẹun sẹ́rẹ̀ tútù ni mo jẹ ṣé kó tí wọn ọ̀gbá ni mo jẹ kó wọn náà wòye sí ó ti mọ̀ pé eléyìí ọbẹ̀ sùpà níbi irú eléyìí káwá má pẹ̀rẹ̀ náà wá fún ọ sọ̀rọ̀ pẹ́ni tó gbé sùpà àlà tó bá lọ gbóúnjẹ fẹ́sù léríta tí wọn ọba gbà á bí wọn ṣe máa wí tí wọn ọba gbà wàá lọ dìbà kí wọn ọgbà ọlọ́run tó wá da ọ nẹ́ẹ̀ntọ́ ọba ti láwọn mọ́jẹ̀mú ìsàrà rẹ òní jáde ọgbà lọ́dọ̀ rẹ̀ báwọn tọ̀hún ní gbà tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ báńkà ni bí wọn ọgbà ẹ̀ṣẹ̀ rẹ báńkà ni ìyàrá ń bẹ lọ́dọ̀ ọlọ́run pé ọ̀ ń tako ọ̀ ń múrogún pẹ̀lú ọlọ́run òun rí lànà èṣù inú rẹ̀ ń bàjẹ́ fáwọn ni wọn bó ṣe tọ́ nílànà ìtàn Nabi sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. kàmọ́ ọlọ́ fọyàn sórí ta kẹ́ mọ́ lọ wẹ̀ lóríta fẹ́ nílé wẹ̀ nílé yín ni gbogbo nugbó ẹ̀fọ́ ẹ̀ mọ̀ lọ da owó sílẹ̀ àwúrèbe àwọn tó sì nídìí owó wọn bẹ gbogbo eléyìí yóò jẹ ọmọ yìí wọ náà pé àlùjọ̀nù lọ bá pààlà mùtábà à tọ́tẹ̀lé al-ikhlas ìṣe sàárà bá nẹ́bí ṣe ni a ṣe kò sínú ọ̀rọ̀ rẹ tí ọba ti sí ń bẹ̀ nínú sẹ́ta bá ṣe nínú sẹ́ẹ̀sì ọlọ́run ọba ò ní gbà eléyìí ni kókó nípa àwọn ohun tá a mọ̀ ṣe tí sàárà fi mọ́ jẹ́ àtẹ́wọ́gbà wòye sírù sàárà tí wọ́n ní kò ṣe ẹ̀rọ mọ́sá sixty six àwọn ọmọbìnrin nìkan ni ẹ fún afọ́jú ni ẹ fún kódà àwọn tó jẹ́ àwọn olóògùn nílẹ̀ Yorùbá àwọn ní ọmọ gbọ́ wà àtiwọ́n náà tí wọ́n náà bá ń rìn lànà wọn. sọ̀kọ́ láwọn ṣe èsù tí wọ́n mọ̀ sọ fún wọn pé ńgbà tẹ́lẹ̀ bá ń gùn nǹkan báyìí lọ́wọ́ ẹsẹ̀ yìí owó báyìí ẹsẹ̀ mọ́sà báyìí ẹni tí bá ti ń kọjá ni ẹ wọ́n fún. torí pé àlìjànú ni wọ́n bá pààlà níbi irú àwọn mọ́jẹ̀mú sàárà àrú eléyìí àbí wọn kó afọ́jú nìkan ni o fún ọ̀bọ̀rọ̀ fárínà fárínà ò ní bùkátà gbogbo eléyìí ni káwòye sí irú sàárà wo là ń ṣe torí pé sàárà sàárà ni wọ́n mọ̀ ọ́ àwọn tí ń ṣèpèsè tí wọ́n ń gbé bọ sórí ìta náà ní mùsùlùmí tí wọ́n ń pera wọn láàfà ohun tí wọ́n kọ́ra àwọn tọpẹ́ sáádù ni pé ọlọ́run gẹ́ pa àwọn láṣẹ pé wọ́tà sáwùwàdú pé ẹ ẹ pèsè subhanallah fi mọ níbi pé ọ̀ ń takàṣe ọlọ́run túmọ̀ tu ọ̀rọ̀ ọlọ́run ní tukutu kọ́mọ̀ jẹ́ pé ìyàrí ọ̀wá jẹ́ ìyà tí ó jẹ́ ìyà dẹ́kìn tí ó jẹ́ mọ̀dọ́ afata àdì afa mọ̀dọ́ afa ọlọ́run mọ̀sí tiwa bẹ́ẹ̀ mọ̀sí ti èmi náà bẹ́ẹ̀ so tó kọ́lọ́run ọba kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó yé ẹnì kọ̀ọ̀kan wa tó bá sì yé wa tẹ́ ọlọ́run dákun jẹ́ kí á mú un lò kó lè jẹ́ kó gbogbo ohun tá a torí ẹ̀gbélé ayé wa sí á bẹ̀rẹ̀ rẹ̀ níwájú ọlọ́run ẹjọ́ táwọn eléré bá ń jèrè kọ́lọ́run jẹ́ ká jèrè dáadáa tí àwọn ẹ̀gbélé ayé sí. bákan náà ọ̀nà wo wá ní aláìní àwọn tá a mọ̀ ń pè ní tálákà láwùjọ wa ọ̀nà wọn làwọn náà lè gbà ṣe sọ́dá tọ́lá lómi ó pé ìní ni òjé ń sè àjẹ́ pé àwọn tí wọ́n wá jálá ẹ̀ níta ọ̀nà wo làwọn lè gbà táwọn náà mọ̀ fi sọ́dá kọ. naam eléyìí anabi wa sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ọlọ́run ṣàánú wa pẹ̀lú náà anabi sí wa ọjẹ́ kẹ ọjà àánú fún wa ìtẹ̀lé rẹ̀ oríire ni fún wa àìtẹ̀lé rẹ̀ ìṣọ́ọ̀tì ni fún yẹn láyà kàlkìyàmà torí pé àwọn tó lọ́kẹ́jú à nípa ìsìn wọ́n ti béèrè irú béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam sàṣàyé wa wà anabi sallallahu alayhi wa sallam lójú àdìsí zaaba alu dusur bil ujur kí àwọn olówó ti kó nǹkan tán alhamdulilah tálíkà náà ti gbọ́n ẹja wo nísìnyí ètò láǹṣẹ yìí owó tó ló kọ iná ni àwọn kan bù ú gan tí wọ́n bù ú gan àwọn kan náà bù ú díẹ̀ díẹ̀ yorùbá máa wá sọ̀rọ̀ kẹ́ wọ́n sọ pé asòfò kìsì bíi ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ bọ́lá ẹni bá ti mọ bẹ́ẹ̀ náà lòfo rẹ̀ mọ nítumọ̀ pé atọ́rẹ kìsì bíi ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ náà bí ọlá rẹ̀ bá ti mọ bó ti dá sí i tó bẹ́ẹ̀ náà lẹ̀sìn rẹ̀ ó ṣe tó nígbà táníyàn rẹ̀ bá ṣe déédéé rẹ̀ ẹni tí tiẹ̀ náà tí ò ní táníyàn rẹ̀ bá dáa ju ẹni tí tiẹ̀ pọ̀ lọ ọ̀fẹ́ tún lè gbẹ̀sẹ̀ tó dáa ju ti ẹni tó wò rẹ̀ pọ̀ lọ. bẹ́ẹ̀ náà ló fi dórí àwọn sẹ́ẹ̀rì yòókù tá à ń ṣe torí àníyàn yìí lọ́wọ́ bá wò pé innamal a'mal binniyat ìyáàrú tẹ́ fi gbẹ̀sẹ̀ lórí iṣẹ́ bẹ́sẹ̀ ó ṣe pọ̀ tó àníyàn lọ́wọ́ bá mọ́ lò òun ní òǹdíwọ̀n tọ́lọ́wọ́ bá mọ́ àníyàn tá a fi ṣiṣẹ́ lọ́wọ́ bó ló ń bẹ̀. náà àwa ní àwa tá a ní bàbá ṣe mọ báwo ikú bá ṣe mọ náà ní fi bọ́jú bàbá òǹtà bá nílẹ̀ láàmú fi ṣe tààrà láàmú fi tọrẹ fáwọn èèyàn torí pé kì í ṣowó nìkan là tọrẹ kì í ṣaṣọ nìkan là tọrẹ àmọ́ tọrẹ lóǹdí wọn oore tí ọlọ́run ọba tó bá fún wa torí pé gbogbo mùsùlùmí pátá lẹ́ẹ̀kọ́ mọ tẹ̀láṣẹ ọlọ́run inú tẹ̀láṣẹ ọlọ́run ni pé à ń fi kú mímọ àrọ́sàkọ̀nàkùn ọlọ́run ẹ̀mọ́ náà nínú ohun tí a ṣe fún yín so gbogbo wa ní ọlọ́run wa ṣe fún yorùbá náà sọ pé kọ̀ṣẹ́ ní tọ́lọ́run ọ̀bọ̀ ṣe fún àfi tọ́ba ní òṣè kìnnì tọ́ba ní òtó káwa náà táwa jẹ́ tálíkà báwo ló kọ́ wa ó sì bẹ nínú àwọn tí ti sàárà lójúmọ́ táwọn mọ̀lẹ́kà ọmọ ọkọ kọ wa síbẹ̀ káwa náà ká wòye láwa fi wá lé àwọn sẹ́lẹ̀ fún wa táàsì. alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni pé a ti rínú àdìsí ta àkàlà nì nígbà tá ń sọ fún wa pé àdìsí ànẹ́bì tí àáfà ń kà fáwọn ọmọ kéwòn rẹ̀ pé kódà bẹ́ẹ̀ bá ní nǹkan kọ́ jẹ́ ọ̀rọ̀ dáadáa yorùbá náà sọ pé tọ̀ọ̀bá tiẹ̀ wá ọ̀tọ́ àní ní ọ̀rọ̀ rí lẹ́nu ó tún ni ẹ̀túnú rẹ̀ ń bàjẹ́ ká tẹ́sílì àpé ọlọ́run ó kú ọyọ̀ àwa ní ọ̀dákẹ́ so eré sàárà ni wọ́n kọ́ fún ni kí la nílé tẹ́lómi ò ní tàṣùn pé ń jà wọ̀nyẹn kódà kó sa kó sì àlùbọ́sà ọ̀kẹ́ nù àwọn sálàfù tó ṣáájú wọn ni ó nùn fẹ́ tọrẹ kò lè mọ́ tọrẹ lójúmọ́jọ́ kan wá gbogbo kò ní nǹkan ọwọ́ á bí àlùbọ́sà ẹ̀yọ̀ kan wá mú jáde ọwọ́ á fi tọrẹ nìkan wá ní àá tààrà ni lọ́fẹ́ sí àlùbọ́sà ẹ̀yọ̀ kan ọwọ́ á nìyẹn pé ọjọ́ lójú àbí òní alam tẹ́kara kọ́wùlà lẹ́ ìtàhálà tọ́ kagbólóhùn ọlọ́run ọba abọ́lájà tọ́lọ́run ọba sọ pé faman ya'mal mithqala dharratin khayran yarah tọ́lọ́run ọba sọ pé ẹni yóò tọ́ba iṣẹ́ dáadáa tọ́mọ bí ọmọ náà gún ọlọ́run ọba tọ́ba jókòó làlùkìyàmà yóò rí waman ya'mal mithqala dharratin sharran yarah ọlọ́run tún ní tọ́ba ṣiṣẹ́ aburú tọ́mọ bí ọmọ náà gún láburú tọ́ba làlùkìyàmà yóò rí ọ̀kẹ́kẹ́ òní gbé ọwọ́ ànífọ́kàmfì àti ìlbásùlá ní ń ó ní mélòó mélòó ni àwọn organism ti ń bẹ lára àlùbọ́sà yìí ó ti mọ̀ pé àlùbọ́sà tí wọ́n rí tí mo mú jáde yẹn òun ti ń bẹ ń bẹ ní àwọn zarat ti ń bẹ nù rẹ̀ ọ̀pọ̀ tí ò ló ń kà àfi tí wọ́n bá tẹ̀ gbé lọ láàbù pé mọ́ sọ̀rọ̀ ẹ̀ fún mi o wọ́n náà mọ́jú wọn discourage rẹ ọ̀fẹ́ tọrẹ nítorí onílà àfi tọrẹ mọ́sẹ̀ dúró dijọ́ bá pọ̀ pé pa tá a kò láyé ká sí ká dáa jọ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí yá one one naira lọ́wọ́ èèyàn tí wọ́n ń ya lódìdí ọdún kan ọmọ níye tí ọ̀jẹ́ ní gbèsè bí ọ̀sà bàbá wa tán lọ́nkọ́ bá ti dára fún wọn ó ní gbogbo ẹni tó bá ti bímọ kọ́lá tọmọ rẹ̀ ọ̀bá ti ju ọmọ ọdún mẹ́fà lọ ó ní irú ẹni bẹ́ẹ̀ ó ní olówó ni àwa ní bàbá kíló tó fi jólówó ó ní kó sí láti gbà tí ìyá rẹ̀ ti lóyún tó bá jọkùnrin tó wà responsible ti náwó lé lórí gbogbo yagolo fúdù mọ́ lọ́pàá mọ́ eh, oúnjẹ tó gbóná ọ̀rọ̀ ògùn fún mọ́ lọ́pàá mọ́ wọ́n ní gbogbo owó yẹn bí ṣe ń jẹ bí ṣe mu mọ́ kọ́lé níjọ́ tó bá sin ọ̀ padà kúrò náà ti di mílíọ̀nìyà tọ́lọ̀ wọ́n wá sí fún wọn náà kátó wá pé ya rẹ̀ òun ọmọ bàbá yìí ní gbogbo wa lọ́lọ́run ṣe fún olówó gbogbo wa àkẹ́mọ́ ní jura wa ni àwọn ọ̀nà tó wájà àwọn tálíkà ọmọ sàárà ọ̀pọ̀ tọ́pọ̀ ẹ̀yin ẹ̀jẹ̀ á wò nígbà tí wọ́n bá ra bàtà wo àwọn tọ́jà àwọn àlòkù tó nílé yẹn àwọn kan ń bẹ tí wọn ò rí kankan wọ̀ nkwari ò tí ì ká pé kò sí ìsáàrù pé titun yìí náà ní ìfitọ́ rẹ kwalóku rẹ kò fún nígbà tó o bá ṣe ń jẹ kódà ó wà lóṣù náà ní sọ̀rọ̀ sọ́lá fún ìgbà tẹ́ bá ṣe bẹ̀ ẹ dá mi rẹ̀ kọ́pọ̀ ẹ jẹ́ kó mi rẹ̀ ọ̀pọ̀ kẹ́ ẹ lè fún àwọn ará àdúgbò yín náà jẹ ẹ tán ọbẹ̀ fún wọn àwọn òbí wọn sì lè tọ́pọ̀ ọkàn jẹ́ pé wọ́n ní nípa àfúnyàn ló ń jẹjẹ àwọn àfáà náà mẹ́ta ló kú sí wọ́n ní alẹ́ ìta ń pè ní mahalufin alẹ́ ìta ń pè ní maslufin àti alẹ́ ìta ń pè ní matluf àwa tá a jóbìnrin ká pè wá sàkíyèsí èyí tá a pè ní mahaluf òun lẹni tó fún yẹn ló ń jẹ nítorí ìtọ́lọ́n pé kò retí pé ìjọ́ tóun náà bá ṣèpò fún mi padà èyí tá a pè ní masluf òun lẹni tẹ́ pé ó fún nítorí pé mo fún kóun ní òfun mi ni wọ́n jọ mọ fi ẹ̀sìnjì ẹ̀ lọ́dọ̀ ara wọn kódà bí òní jẹ́ eléyìí ni masluf náà nírú ẹni bẹ́ẹ̀ matluf òun lẹni tó ti yẹ pé àti yóò jẹ gbé òun ò tiẹ̀ wulẹ̀ kò ṣe tọ́ba tó wá ṣe náà yóò fẹnu bàá jẹ́ eléyàn fọwọ́ ọfọwọ́ gbólẹ̀ wọ́n á ní ẹni tó ń jẹ́ mahaluf ẹni tó lọ́wọ́ bọ́ sàrà dí fún òlẹ́ntì òretí kẹ́nìyàn ó gbé padà fóun ẹni tó ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ìran ẹlẹ́ẹ̀kejì sáfẹ́ ní maslub òun náà ń retí pé tèmi gbé fún kóun ní o gbé fèmí náà dáadáa náà wọ́n jọ kama mọ̀ gbé fáwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ ètò yìí náà nísìn kọ́lẹ̀ ní kẹ́kẹ́ sí nàìjíríà sẹ́niyẹ́ béèrè béèrè o ti sẹ́ndì nísìnyìsìn ìgbà tí wàá ń da lóhùn pé àwọn lọ́mọ lọ́dọ̀ sọ pé àwọn ẹbí rẹ̀ láti bẹ̀rẹ̀ ramadan wọn ò rí wọn tí wọn fi gbààwẹ̀ pẹ̀lú wọn wọn ò fẹ́ gbààwẹ̀ ẹ̀rì kò sinmi láàánú pé sáwọn wa lè gbé jákà fún wọn wọn á ló lè gbé fún wọn mélòó bẹ́ẹ̀ ibà wọn náà ń bá àwọn èèyàn gbé àwọn yẹn pọ̀ láwùjọ wa irú bẹ́ẹ̀ lẹ́nu kókò sẹ́jú méjì tá a wọ orí ètò ọ̀fẹ́ tó irú incident yẹn méjì ló ti ṣẹlẹ̀ pé ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ọjọ́ méjì ìrírí nǹkan kẹjẹ ń ń gbààwẹ̀ iṣẹ́ wò làwọn ń ṣe lára àwọn tá a jọ ń gbé àwọn nìyí ọ̀sá gbénu hó lẹ̀ a ní bùkátà sí ká wo kí ní sàwọn tí ń bẹ láwọn surroundings wa ọ̀rọ̀ ẹ̀sìn wa gbọ́dọ̀ parí síbi ìrun lásán ààwẹ̀ lásán sàkáàtì wa náà ká pín bó ṣe tó àti bó ṣe yẹ àwa tí wọ́n bá gbé e fún tá a mọ̀ káwa náà ní ká pín in síta àìjókòó tẹ̀ jákà náà àìjókòó tẹ̀ eléyìí ẹlẹ́ẹ̀kejì ni pé oúnjẹ tá a bá ní tá à ń jẹ káwa náà mọ̀ fáwọn èèyàn jẹ níwọ̀n bá tágbára bá mọ̀ so bákan náà àwa tó bá jẹ́ pé agbìn nǹkan oko anabi sallallahu alaihi wasallam ó tún wà fún gbogbo àgbẹ̀ pátá àdìsí wà lórí ẹ̀sán níbi ni gbogbo ẹni tó bá dáko tó jẹ́ mùsùlùmí ohun tó kété bá jẹ́ ń bẹ̀ èyí tó yà jẹ́ ń bẹ̀ èyí tó yẹ jẹ́ ń bẹ̀ ànábì ni sọ́dákọ̀ ni ọ̀làníyàn rẹ̀ ọ̀làníyàn rẹ̀ sàrà àwọn ọmọ fi kọ́lẹ̀ fún a àti gbogbo àwọn àgbẹ̀ kú oríire ọdún wo lẹ dáko tá àyà ọ̀jẹ́ mbẹ̀ sọ́bọ̀ ọ̀jẹ́ mbẹ̀ ó tún ọ̀kẹ́tà ìbáwá ń wò pa àríṣẹ́ à ọlọ́run ti gba sẹ́yìn àníyàn yín ló kù kọ́ da ẹ̀sìn mọ́ torí pé ẹ̀fẹ́ kìkì kankan jẹ́ kẹtọ́ àdẹ lẹ́bọ kátó àwọn ọlọ́gbẹ́ bọ sóko so kátó ni pé nínú hadith tá a kà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni a fẹ́ fi kẹ́yìn rẹ̀ nínú àwọn ọ̀nà sọ́dákọ̀ tánàbí wà là kalẹ̀ níjọ́ táwọn sọ̀hábà lọ́ba nínú hadith méjèèjì tọ́lá láàfin Bukhari àti Muslim wípé a àwọn atálíkà nínú àwọn muhajirin tí àwọn òrìṣà aráàsì àwọn òrówó náà tẹ́fà ní adáwó mọ́sálásí àwọn olówó náà wọ́n ń ṣùgbọ́n láwùjọ ti wá síbẹ̀ ni kódà àbá débi kí mọ́sálásí àti ṣe jadwal àti ṣe tébù fáṣe ń dáwó níjọ́ kódà olówó náà ní ọmọ kúta líkà tí ọba san owó mọ́sálásí ẹ̀ gbọ́dọ̀ kó mọ́ rẹ̀ gbogbo eléyìí wà ní islam ọlọ́run ti pin páwọn fún ní àwọn fún òní ní àwọn akẹ́ àní sọmọ rẹ lóko tóun náà bá gbọ́ islam yé tẹ́lẹ̀ ni ebi kọ́ pẹ́ẹ́nẹ́ fún ẹ̀kọ́ fọmọ rẹ lóko tó bá fẹ́ jẹun kọ́ wá jẹun tí ọba jẹ kọ́ bá tara ẹ̀ lónìí ọwọ́ ajẹ́nìkẹ́ ọtọ́ sọ ẹ̀dọ́ba lórí rẹ sọ nǹkan mọ̀ mi jáde ọkọ rẹ̀ ń jẹ́ báyìí ọ̀wá ni òní lálùbáríkà ń gbà tí o ti pè ọ́ kí wàhálà rẹ̀ a máa fi ohun tí ọ̀tọ́ àmọ́ fi dira wa ìwọ náà tó jẹ́ sálíkà mọ́ síra rẹ̀ o tọ́wọ́ àwọn òpin gbà wọ́n ti ní ẹ bẹ́ẹ̀ ọba ti ní oṣù ní níwọ̀nba à mọ́ gbé àlìjẹ́nì rẹ̀ ta fáwọn olówó nìkan àwọn tá a wájú olówó yìí náà tí ìṣẹ́ bá ti dé nínú ẹ̀sìn ká mọ́ gbéra wa sípò fáwọn àti sálíkà àjọ dọ́gba ọlọ́run mọ̀ pa àjùra wa lọ ọmọ bó ṣe bù ú fún wa báwọn tá àjọ ń ṣe ọba mọ̀ pò wa ọba tó da wa mọ̀ wa àwọn tálíkà wa lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn muhajirin àwọn wà nẹ́bí àwọn olówó wọn ti kó gbogbo nǹkan tán gbogbo àwọn ọlá tó tó ròyìn fún wa ó ní yusọlúùn kama nùsọlì wọn kírun báwa náà ṣe ń kírun sọ pé ìrun tó lówó kò yàtọ̀ sí tálíkà kódà nígbà míì ìrun olówó yìí sábà fẹ́ da sóti tálíkà bómi bá kú kú báyìí ilé ah, tẹ̀kẹ́ so báyà sọ tẹ́lẹ̀ mi wọ̀ lọ́jọ́ lójú ó fi sáàsì aṣọ òun òórùn lórí ìrún náà yọ̀ọ́ mọ̀ sí bí à ń ṣeré ni ẹ̀ bọ̀dọ̀ fara kan wọ́n tó ń gbọ́ wa tó wọ́jú lówó èyí ti ròyìn bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń kírun àwa náà ń kírun bákan náà ni pé wọ́n yẹ sùmóòn kẹ́mà náà sùn àwọn náà ń gbààwẹ̀ àwọn náà ń gbààwẹ̀ ọ̀wọ́n ni wọ́n òun fọ́dùlù min àmúwálì ṣùgbọ́n ọlá tí wọ́n ní jù wá nínú àwọn owó wọn tó ń bá ti bùkátà nínú ilé tán kódà àwọn tó ń ṣe hajj àwa lè mọ̀rí hajj ṣe wọ́n ń ṣe umura àwa lè mọ̀rí umura ṣe tá a sì mọ̀ pé bẹ́ẹ̀ bá lá ní ẹ̀tọ́ da ọ wà nínú hadith pé àwọn mímu bẹ́tẹ́ kún lè mọ̀ ṣe hajj láyé wọ́n sì jẹ́ lálàyé ó jẹ́ wọn dàlí kìyàmà ṣùgbọ́n lọ́njà wo ṣe láyé jàtú ṣe ní kájà lájì kìyàmà umura láyé kí ò ní bẹ́ẹ̀ náà tó umura lálẹ́ kìyàmà tọ́lọ́wọ́n ẹ̀sìn rẹ ni àjí tí wọ́n àṣeyín ti ń bẹ lẹ́nu rẹ torí ohun tó fi ṣe náà nù wọ́n wá kọ̀m̀pilẹ̀ fún anabi sallallahu alaihi wasallam nígbà táwọn afáàn sàlàyé rẹ̀ ni wọ́n máa wọlé yẹn wá pé wọ́n ń ṣe hajj wọ́n ń ṣe gbogbo ẹ̀ à ah, kódà wọ́n tún jagun sójú ọ̀nà ẹ̀sìn wọ́n ń rẹ̀sìn fáwọn yẹn wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n tún wà ń ṣe sàárà nígbà wọn aṣọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam kí ni sàn anabi fún wọn anabi ni ṣé kí n kọ́ yín ní nǹkan kan tó fi jẹ́ pé òun ni kánẹ́kù tẹ́ fi bá wọn gbogbo ohun tí ń ṣe yẹn wọ́n ṣe ájì ni wọ́n ṣe kínní kan ni ẹ̀kọ́ sì wà nù tá níbi kọ́ wọ̀nyí torí pé tí wọ́n ní ẹ̀ bá wò wọ́ tó ojú lówó sọ̀rọ̀ ráyè sàskáàrù torí lóru wo ti pè ọ́ pé ọjà tá a kẹ́kẹ́ mélòó lẹ kó lọ ẹni tí lágbára ti sanwó ẹnìkan ọ̀bọ̀dọ̀ jẹ́ mí lówó òkúrun mọ́sálásí pẹ̀sẹ̀ àsìkáàrù tá a ṣe lẹ́yìn òun ò sí kátó ìgbà fóònù jẹ déyà kàgbákò sáńkọlọ sànù wa. tọ́ba ni ẹnìkan ẹ tàbá fẹ́ kí òun ká máa pa fóònù wa o èkó yẹn o ìyẹn ah, eh, eh, eh, retí owó kan o. anabi sallallahu alaihi wasallam wa ni ẹjẹ nǹkan yín ní nǹkan kan tí ọmọ ọjẹ kánẹ kò tẹ́ fi bá àwọn tẹ́ ẹ̀rù kẹ́ bá wọn nù ọlá. onítẹ̀dùrùkù náà bíi máa ń sàbákọ̀kùn tẹ́ fi sàlébà àwọn tó ti ṣáájú yín níbi owó níbi ọlá sẹ́yìn ń wò pé á ẹ̀sẹ̀ wọn ju tiyín lọ yìí. bákan náà ẹ tún sàlébà àwọn tí máa ń dé lẹ́yìn yín láwọn olówó wọ́n mọ̀ ọba yín ẹniwájú tòní ẹ mọ̀ jẹ́ níwájú ni tọ́ba tún dọ̀la níwájú ni ẹlẹ́mọ̀ jẹ́ bẹ́ẹ̀ làwọn sàhábà sì wà tí bá gbọ́ tẹ̀ wọn tí bá mọ àbúrò rà bàbá tiẹ̀ mọ́ ogun ẹ̀ kí ló ní oúnjẹ ò sí ó sì tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wá oúnjẹ ò ládàá kọ̀ lẹ́ta àní tọrọ fún wọ́n ń dákọ̀ àwọn kẹlá ilé nìtún tádùn ọ̀tọ́ sí wọn bá a sì ẹ̀ní sépè fún wọn. ànábì sallallahu alaihi illa mansona sana'a misla ma sana'tum àfẹ̀ntí máa ń ṣerú ohun tẹ́yìn náà ń ṣe lókù pé àfàìṣe wọ́tẹ̀yìn tí máa ń ṣerú ohun tẹ́yìn ṣe tọ̀ ẹ tọjọ wà bákan náà ní ẹjọ wà dọ́gba ni o ṣé àmọ́ kó túmọ̀ pé bólówó bá ń ṣe títàlíkà ń ṣe wọ́n jọ dọ́gba olówó ọ̀tọ̀ àtàyọ̀ kàmọ̀ wá gbọ́ wọ́n ní wà nẹ́bì kí ló dé kí ni ó ṣe wá bala ya Rasulullah kí ni ọkọ̀ lù wá tá a pa fẹ́ rí ohun tá a fi bára wájú tẹ́rù ẹ̀yìn tusabbihun ẹ máa ṣe subhanallah wa tuhmadun ẹ máa ṣe alhamdulillah ẹ̀rìkú lérí àìní ẹ máa ṣe subhanallah walhamdulillah anabi wa tukabbirun ẹ máa ṣe allahu akbar anabi ni halfa kulli solatin salasan wa salasin lẹ́yìn sọláàtì kọ̀ọ̀kan ní òòrí mẹ́tàléní ọgbọ̀n bọ́tẹ̀ jẹ́ pé nípa àfikàrù tẹ̀yìn irun àwọn ìwàyàtì mi wá tọ́jà pé kò tó mẹ́tàlé ní ọgbọ̀n tọ́jà pé twenty five ni ten so látàrí bẹ́ẹ̀ ni pé bánibí ṣe wá kàn ẹ́kọ́ yìí pẹ̀lú inú ẹ̀kọ́ kó lè jẹ́kọ̀ọ́ fún wa wọ́n ní ká kàn ẹ́kọ́ kó subhanallah walhamdulillah wallahu akbar ká ṣe é bẹ́yẹn tá a ṣe pé tẹ̀ pé subhanallah subhanallah subhanallah subhanallah wọ́n ní òun tọ́ ọmọ ọlọ́lá ju ká split ẹ̀ lọ nígbà táwọn onímọ̀ ń pé a lè pa àṣkárù mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀ tá a sì lẹ̀ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lọ bẹ́ẹ̀ tí ó lọ jẹ́ òòrí thirty three kò ní jẹ́ pé a sì subhanallahi lọ́tọ̀ a lè ṣe é lọ́tọ̀ bẹ́ẹ̀ o àtọ́ a lè ṣe é lákẹ́kọ̀ọ́ pé subhanallahi walhamdulillahi wallahu akbar subhanallahi walhamdulillahi wallahu akbar ànábì ni ẹ̀mọ́ sí ah, àwọn ṣe yá àwọn olówó náà tó ti gbọ́ wọn tó ń ṣe ànábì tọ̀ dhalika fadlullahi yu'tihi man yasha ọlá ọlọ́run ni pé àmọ̀ jura wa lọ sí mọ́fẹ́ni tó bá wù àwọn táwa jẹ́ tálíkà ìmọ̀ sí bẹ́ẹ̀ inú sàárà ni kódà nẹ́bí tújú yẹ fún wọn nínú hadisi yẹn náà nínú rìwáyà mi pé tẹ bá bá yẹn ẹni tó gbé tẹfẹ ẹgbẹrú yẹn pé ọgbẹrù kalẹ̀ kò lè dá gbé sàárà ni ẹni tó gbà lórí ẹṣin rẹ̀ ẹsọ kalẹ̀ bá sọ̀rọ̀ kalẹ̀ sàárà ni ìwọ tó lè èyàn pọn mi ó ru omi ìyá alágbájá ẹsọ mi onítorí pé ìjà orogún méjì wọn ni tí ó sọ sàárà rẹ̀ ló solófò ẹ bá ń sọmọ yìí kalẹ̀ lórí ọ̀kadà olólè bá sọ sàárà rẹ̀ ló solófò ọkùnrin yẹn takú ó ní ẹ báwọn tì í olóòlè bá tì í sàárà rẹ ló ṣe lófò bá a ṣe kọ gbèsè lára rẹ ó tún wà pé ń bi mùsáàdà kan ra wa lọ́wọ́ yẹn ìbẹ̀ ń sàárà aláìní ìbẹ̀ lọ́wọ́ látàrí báyìí ẹnìkọ̀ọ̀kan wa ká gbìyànjú bá a bá ní owó lọ́wọ́ ká lọ́rọ̀ ẹnu nínú ọ̀rọ̀ ẹnu táà ní ká gbólóhùn tó dáa bí ọba jẹ́ pa aṣọ fáláì pẹ̀lú tó wà lọ́dọ̀ wa òun ni ká máa sọ gbólóhùn subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah káṣí kún fọ́pọ̀lọpọ̀ náfìlà bákan náà ní parí kábàá lè gba ìpèwọlé òun náà ni pé inú sàárà àti tún bẹ fún wa bó ti jẹ́ pé lásìkò tá à ń bẹ yìí lẹ́yìn àwọn tí wọ́n bá ń gbé iṣẹ́ láwọn ibì kọ̀ọ̀kan àbí ibi tí ìlú wọn bá gbà wọ́n láyè rẹ̀ so sàárà eléyìí wà fún gbogbo mùsùlùmí. anabi sallallahu alaihi wasallam jẹ́ oyè wa náà àdìsí àbí òrèrà radiyallahu anhu anabi ní ẹni yòówù tọ́ba wẹ̀ lọ́jọ́ jimá pàṣẹ ìwẹ̀ jimá pàṣẹ ìwẹ̀ jẹ́rẹ́bà ní ẹ̀ là ń wẹ̀. ànábì ní ọwọ́ àtètè dé mọ́sálásí ànábì irú ẹni bẹ́ẹ̀ òfà ká ànàmà kọ́rọ̀bà badna budna ànábì ní ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó pa ràkúnmí tó fi ṣe sàárà ẹni tó ha ràkúnmí tó pa tó fi tó fi òfìsè jọ sí fọlọ́n kò sà ládàá tí wọ́n kọ́ lẹ̀ fún. ẹni bá lọ ní wákàtí ẹlẹ́ẹ̀kejì ànábì ní ọ̀dà gẹ́gẹ́ bí ẹni pa màálù fi ṣe sàárà ẹni bá lọ wákàtí ẹlẹ́ẹ̀kẹta ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe kíni ẹni tó pa àgbò fi ṣe sàárà ẹni tó bá wa lọ ní wákàtí ẹlẹ́ẹ̀kẹrin ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó pa díẹ̀ ẹni tó bá wa lọ ní wákàtí ẹlẹ́ẹ̀karùn ànábì gẹ́gẹ́ bí ẹni tó ẹyin lòún fi sàárà di pé wá ti mímbàrí ẹni ọba dé tọ́ ti ká àyè sàárà ńlẹ̀ òun ní onírun ṣùgbọ́n táìsì mọ́ déjúmọ́ níbi ìtètè mọ́ déjúmọ́ wa ibẹ̀ ni ọ wà pé apá làkúnmí fi fọlọ̀ bákan náà tá a bá dé wákàtí ẹlẹ́ẹ̀kejì apá màálù bá a wákàtí ẹlẹ́ẹ̀kẹta gbò bá a dé wákàtí ẹlẹ́ẹ̀kẹrin apá wọ́n wá wò tálíkà níbo lọ fẹ́ wájú níbi pé ń bi ọ̀rọ̀ ẹ̀sìn náà o tún o ṣùgbọ́n báwo la ṣe ní jólóòsì láyé àti lálùkìyàmà bá a bá lówó láyé táwọn yẹn ń wò wá pa àjẹ́ nǹkan báwo lálùkìyàmà ló lówó ṣe mọ wò wá pé ha àti lágbájá kì í fojú di àti ẹni dáadáa ni tó látàrí báyìí ọlọ́run kí ọ̀sánù wa ọlọ́run kọ́ ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwa tá a jẹ́ tálíkà ọlọ́run kó kẹ́ àwa náà gbogbo àwa tí a sì jẹ́ olówó ọlọ́run kí ọ̀rọ̀ wa lọ́rọ̀ kó jẹ́ mọ́ náà torí pé ọ̀rọ̀ ohun tí ń jẹ́ ọ̀rọ̀ òun ni ká lè yọ nǹkan yìí láti ṣe tọ́lọ́run so látàrí báyìí ká gbìyànjú gba àwọn tá à ń gbọ́ ká mú lò pàápàá jùlọ àwọn náà táwọn náà jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa ká fi ṣàǹfààní fún àwọn èèyàn kí lè ní ọmọ jẹ́ sàárà àtẹnukọ̀ọ̀kan wa wípé wọn níbi sọ fáwọn náà pé ẹni tó bá gbọ́rọ̀ mi kó yọ sàkánú ọ̀rọ̀ tó gbọ́ inú rẹ̀ náà ni pé ká mọ gbé ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ dáadáa ká mọ ká mọ káwọn yẹn lẹ́kọ̀ọ́ mọ̀ ṣùgbọ́n ká wá gbé mọ̀ kalẹ̀ ká mọ̀ tú ìmọ̀ síta àbí so ọlọ́run kí ọ̀sán àmì ẹnìkọ̀kan wa àti ní àtẹ̀yìn pẹ̀lú ògo ọlọ́run ọba a sin ojú òpó láti gbàdéèrè báyìí àmọ́ bọ́yì ọ̀la ọjọ́ dún yọjọ tí ọba ti sọdún lọ́la á pàdé gbogbo àwọn èèyàn tó bá tọ́tọ́ yẹ pàápàá jùlọ náà nígbà tá à ń bọ̀ wá ẹrú ọlọ́run kan ti kó síra isnu muslim méje ń wa àwọn alukurani bíi márùn náà ń bẹ ńlẹ̀ isnu muslim ti lárúbáwá méjì ń bẹ ńlẹ̀ tó látàrí bẹ́ẹ̀ ká tó wá wọlé náà méjì tó ti lọ nínú méje tẹ̀ nìyí kó fún wa nítorí márùn tó wà lọ́dọ̀ wa so gbogbo ọjọ́ tí wọ́n bá dé wà ń kà kódà bí wọ́n ha sórí ẹ̀san rẹ̀ kò ní tán yọmọ bẹ pẹ̀lú èèyàn díjọ́ gbọ́dọ̀ kìyàmà yìí so arọ ẹnìkọ̀ọ̀kan wa ká ṣàánú àwọn tí wọ́n bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wa látàrí kíkọ́ wọn lẹ́sìn àti láti jẹ́ pé jíjẹ mímu kọ̀rọ̀ fún wọn náà. wa sallallahu alayhi wa bariki ala muhammad wa ala alihi wa sahbihi wa sallim yaani láì tààlà wa tí a bá ní ìbéèrè zero nine zero seventy seven seventy one eighteen eighty one. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh tẹ̀lé nìkan dandan nínú àgbàdo. nípa tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹlòmíì nígbà mi wọ́n wá sí kí ìbáṣe tó yẹ sí wọn ọba ah, àwọn ọba kára o ṣé gbọ́dọ̀ yìí sọ wẹ̀tọ̀. ọ̀wẹ́tọ̀ torí pé ohun tí ń sọ ni pé bí pé tí ọba tí ẹsìn kọjá títí wọn sóògùn tẹ́lẹ̀ wọ́n á pé tí ọba tí ẹsìn tó gba kínní lọ́wọ́ òun ni kọ́sọ́mọ́ rẹ̀ ti eléyàn kọ́mọ́jọ ọ̀rẹ́ òun kódà so ọlọ́run kí ọ so kódà nínú àfikún nínú ọ̀nà tá a gbà ṣe sàárà ni ìmáàtàtúlẹ̀ àzà àdìtọ̀rí àwa tá àwa tá à ń tajà lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà ká mọ ju èso ká mọ jùlọ sí ojú ọ̀nà kẹlẹ́ ní ọjọ́ àlékún kódà àrínà àwọn afáàtàn sọ fún wa pé wọ́n tó ń wa káà lọ náà mọ́tò ìjẹ́kíjọba ní ọmọ wọn tá à ń ju nǹkan láti ojú ọ̀nà tó bá jẹ́ pé ká mú sùtákò lójú ọ̀nà bá ń jẹ́ sàárà nítorí mọ̀ pé ká mọ ju nǹkan sùtá sójú ọ̀nà ìgbẹ̀rù sójú ọ̀nà òun ọmọ ọjẹ́ kíni yọmọ ọjẹ́ ẹsẹ̀ so ọlọ́run kì í yóò fún ẹnìkan kan wa. Naam. Assalamu alaikum. Wa abdulrasheed ló ń pè láti kìsì. ẹ dákun ẹja kò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa abdulrasheed láti ìlú kìsì náà. ìbéèrè mi ni jẹ́ nípa zakatiri títì. ọ̀rọ̀. náà mú gbọ́rọ̀ yín. nípa zakatiri títì ìfàmì ẹ̀yẹ bóyá èèyàn ti yọ èèyàn á ti di èèyàn fi rán èèyàn ibi kọ́bà yẹn ti fẹ́ nìkan. ẹnì yẹn wàá rí ẹni tí ẹni tí wọ́n gbé kú gbé kú tí wọ́n ti lọ rí ǹjẹ́ ẹ ní ládàá torí ẹ. ẹni tí àwa ti gbé fún ẹnìyẹn àwa ò ní ládàá ẹ̀sẹ̀ wà lọ́rùn ẹni tí ò gbé ló fi jẹ́ kó gba àwa tá a jẹ́ bóyá jàmáà kẹta àmọ́ gba sàkátù fitiri agbọ́dọ̀ rí pé síwájú ká tó lọ sí eid àti pín sàkátù fitiri àwọn èèyàn tí wọ́n dájọ́ sọ́dọ̀ wa àbí ìmáàmù àdúgbò náà tí wọ́n ń gbé fún tọ́wáyé kọ́ fẹ́ gbé fáwọn èèyàn tí èdè kó wọ́n lọ fẹ́ jẹ́ pé wọ́n ló gbé rẹ̀ sípò ẹni tí ń gbà á sùkárì pa ti gbé fáwọn tí wọ́n ní ká gbé fún àwọn tá a bá fẹ́ ha fún kámọ́jú ó di ẹ̀yìn ọdún ká tó wá fún wọn torí ìṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ wà lọ́rùn tiwa bó tọ́wọ́ pọ̀ lọ́fẹ́ jókòó tẹ gbogbo ẹ̀ pé wọn náà ni alájẹ tọ́jẹ gbogbo ẹ̀ tán tọ́ àwọn tán yọ fún wọn àwọn ní ládàá wọn tó àfa wa Rasheed láti lu kìsì so lẹ́yìn ètò ẹ pè wá ìmáàmù ẹ̀ bá nọ́mbà wa fún wọn. zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine. àfàwọn àròsí láti lókè náà. wọ́n fà ní àwọn tí a bá ti fẹ́ dá sí ètò náà. ẹnìkan náà béèrè béèrè ń bí lójú platform pé wà á naam à ń gbọ́dọ̀ yín. wàlẹ́kùn sálám wa rahmatulah fàdù. ọlọ́wọ́ bá a. orúkọ yín mi jẹ́ tí ń pè orúkọ yín mi jẹ́ tí ń pè ẹ̀dá kù. orúkọ mi tí omi bèrè abẹ sahel láti àti. ìbéèrè yín. Oh, ìbéèrè mi pé oh, ẹ̀yẹ́ ní fámìlì fámìlì rẹ̀ gan tó ẹni pé bóyá ọkọ rẹ̀ ti kú pé ẹni yọ jákà mọ́. ọkọ rẹ̀ ti kú so a sì mọ̀ pé òní a lè yọ fún a lè bá yọ jákàtà sì yọ mọ̀ pé a ti bá yọ àbí ká gbé nǹkan nìkan lọ gbé fún pétọ̀ kún ọgbà kan yọjá kan bẹ èyí tẹ iná ọjẹ kẹyọ ńbẹ kò sóhun tó burú ńbẹ. fún àǹfààní àwọn tí adúbá tún fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún ètò wa síwájú àwọn tí àtúntí ń kà síwájú tí àwọn náà fi darapọ̀ mọ́ wọn àkáǹtì nọ́mbà wa ni zero zero zero five one zero three one seven nine jaiz bank zero zero zero five one zero three one seven nine. ìbéèrè tó wà ń bí wọ́n ní ìjàlè yọ sàkátùl fitiri síwájú kóòrùn tó wọ̀ ní ọjọ́ twenty nine a rí i pé ní ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ń da jìn àti sọ pé nù súnà lọ́dọ̀ àwọn sọ̀hábà Ibn Umar kó làwọn ọmọ yọ ní táwọn bá ku ọjọ́ méjì tí ó parí àbókù ọjọ́ kan tí ó parí túmọ̀ pé látòní twenty nine torí pé níṣà owó sì àsùnmù fáwọn ẹ̀kú méjì oníta àgbà yìí àtìtọ̀lá túmọ̀ pé ọdún ku ọjọ́ méjì nìyẹn tọ́ba tó ń dọ̀la tọ́ba yẹn pàrọ̀ bá ń bẹ ọkọ̀jọ́ kan láti òní ó ti bẹ̀rẹ̀ tá lè mọ yọ tó láti àárọ̀ àárọ̀ ni a ti lè mọ yọ zakatul fitiri wa. tọ wọn làwọn ẹlòmíín bẹ sọjọ pé náà tá a jọ ń gbélé ẹgbẹ gbóúnjẹ fún wọn wọn lọ dànù kí ni káwọn. tá a bá ti mọ̀ kúrò àwọn eléyìí ń dànù a ní gbé fún wọn mọ́ ni tàbí ká pè pé lágbájá kí ló ń dànù tẹ̀ ń dànù jẹ̀dọ̀ wọn kẹ́ ẹ̀wọ̀n ọ̀dà so ó rí yọmọ tiẹ̀ wẹ́n yọmọ wà nù kàbàkàbà ni tá a bá ti wà mọ̀ pé kò yí padà ká gbé fáwọn tó ní ìdí rẹ̀ so bó ṣe jẹ́ nu. Ẹjọ́ mo kàn fẹ́ béèrè béèrè lórí ọ̀rọ̀ bàtà. Ẹ sorúkọ yín àti ibi tí ẹ ti ń pè é ọ̀tá níbi ká tẹ̀sí yẹn náà. Tí èèyàn bá bí ọmọ márùn-ún pẹ̀lú yàwó, tó tí kò wá ní agbára much láti yọ kàkà pẹ̀lú mú. Tó bá yẹ pé bí ó kàn ní bóyá bí agbára tira bí káwa sọ. Ẹ tó ṣe súnà gbà láì láti dàníyàn sí. Dàníyàn sí báwo? Ṣé gbogbo ṣàdúrà sí pé bóyá bágbára ẹ ti mọ? Wọ́n ọ̀sẹ̀ pé kásẹ̀ gbẹnu síbi jákàtà afẹ́yọ kápá ń ṣàdúrà sí sódíyé tọ́wọ́ nípa agbára àti èèyàn méjì lọ́ba ńlágbára ọyọ ti òun tó jẹ́ bàbá àti ìyá táwọn ọmọ yòókù ọlọ́run ọba gùn tó ní ṣókí ó ṣe jẹ́nu. tó bá fi lè jẹ́ kókò lágbára wá kókò lágbára darapọ̀ mọ́ ètò yìí zero zero zero five one zero three one seven nine one ní àkáǹtì nọ́mbà wa ní Jaiz Bank bíháwónìláì subhanahu wa ta'ala títí ọ̀la tí a tún mọ pàdé tí ọlọ́run bá kádàrà pé báyà kò bá sí ọdún tó bá sì ń bẹ náà ni subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء